Ìyìnrere Jésù Kristi láti ọwọ́ Jòhánù. Jòhánù orí kìíní. Ní ìbẹ̀rẹ̀, kí a tó dá ayé, ni ọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó wà pẹ̀lú Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ kí a tó dá ayé. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Nínú gbogbo ohun tí a dá, kò sí ohun kan tí a dá lẹ́yìn rẹ̀. Òun ni orísun ìyè èyí náà ni ìmọ́lẹ̀ aráyé ìmọ́lẹ̀ náà ń tàn nínú òkùnkùn òkùnkùn kò sì lè borí rẹ̀ ọkùnrin kan wà tí a rán wá láti ọ̀dọ̀ ọlọ́run orúkọ rẹ̀ ń jẹ́ johanu òun ni ó wá gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kí ó lè jẹ́rìí sí ìmọ́lẹ̀ náà kí gbogbo ènìyàn lè torí ẹ̀rí rẹ̀ gbàgbọ́ kì í ṣe òun ni ìmọ́lẹ̀ náà ṣùgbọ́n ó wá láti jẹ́rìí ìmọ́lẹ̀ náà èyí ni ìmọ́lẹ̀ tòótọ́ tí ó wá sínú ayé tí ó ń tàn sí gbogbo aráyé ọ̀rọ̀ ti wà nínú ayé nípasẹ̀ rẹ̀ ni a dá ayé síbẹ̀ ayé kò mọ̀ ọ́n ó wá sí ìlú ara rẹ̀ ṣùgbọ́n àwọn ará ilé rẹ̀ kò gbà á ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ni ó fi àṣẹ fún láti di ọmọ Ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ a kò bí wọn bí ènìyàn ṣe ń bímọ nípa ìfẹ́ ara tàbí ìfẹ́ ènìyàn ṣùgbọ́n nípa ìfẹ́ Ọlọ́run ni a bí wọn ọ̀rọ̀ náà wá di ènìyàn ó ń gbé àárín wa a rí ògo rẹ̀ ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo tí ó ti ọ̀dọ̀ baba wá tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ Jòhánù jẹ́rìí nípa rẹ̀ ó ń ké rara pé. ẹni tí mò ń sọ nípa rẹ̀ nìyí pé ẹnìkan ń bọ̀ lẹ́yìn mi tí ó jù mí lọ nítorí ó ti wà síwájú mi nítorí láti inú ẹ̀kún ìbùkún rẹ̀ ni gbogbo wa ti rí oore ọ̀fẹ́ gbà kún oore ọ̀fẹ́ nípasẹ̀ Mósè ni a ti fún wa ní òfin ṣùgbọ́n nípasẹ̀ Jésù Kristi ni oore ọ̀fẹ́ àti òtítọ́ ti wá kò sí ẹni tí ó rí Ọlọ́run rí nígbà kan ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ bíbí Ọlọ́run kòríkòsùn bàbá ni ó fi ẹni tí bàbá jẹ́ hàn èyí ni ẹ̀rí tí Jòhánù jẹ́ nígbà tí àwọn Júù ránṣẹ́ sí i láti Jerúsálẹ́mù wọ́n rán àwọn àlùfáà àti àwọn kan nínú ẹ̀yà Léfì kí wọ́n lọ bí pé ta ni ọ́ ó sọ òtítọ́ kò parọ́ ó ní. èmi kì í ṣe mẹsáyà náà. wọ́n wá bí pé ta wá ni ọ́ ṣé èlíjà ni ọ́ ni ó ní. èmi kì í ṣe èlíjà. wọ́n tún bí pé ìwọ ni wòlíì tí à ń retí bí ó ní. èmi kọ́. wọ́n bá tún béèrè pé ó dára ta ni ọ́ ó yẹ kí a lè rí èsì mú padà fún àwọn tí wọ́n rán wa wá kí ni o sọ nípa ara rẹ. ó bá dáhùn gẹ́gẹ́ bí wòlíì àṣà àti sọ pé. èmi ni ohùn ẹni tí ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ ṣe ọ̀nà tí ó tọ́ fún olúwa. àwọn farisi ni ó rán àwọn ènìyàn sí i wọ́n wá bi pé. kí ló dé tí o fi ń ṣe ìrìbọmi nígbà tí kì í ṣe ìwọ ni mìsáyà tàbí èlíjà tàbí wòlíì tí à ń retí. johannu dá wọn lóhùn pé. omi ni èmi fi ń ṣe ìwẹ̀ mọ́ ẹnìkan wà láàrin yín tí ẹ kò mọ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn mi ṣùgbọ́n kò tó tú okùn bàtà rẹ̀. ní bẹ́tánì tí ó wà ní apá ìlà oòrùn odò jọ́dánì ni nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ níbi tí johannu ti ń ṣe ìrìbọmi. ní ọjọ́ kejì johannu rí jésù tí ó ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ òun ni mo sọ nípa rẹ̀ pé ẹnìkan bọ̀ lẹ́yìn mi ẹni tí ó jù mí lọ nítorí ó ti wà kí a tó bí mi èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n kí a lè fi hàn Ísírẹ́lì ni mo ṣe wá tí mo ń fi omi ṣe ìwẹ̀ mọ́. Jòhánù tún jẹ́rìí pé. mo ti rí ẹ̀mí tí ó sọ̀kalẹ̀ bí àdàbà láti ọ̀run tí ó bà lé e tí ó sì ń bá a gbé èmi alára kò mọ̀ ọ́n ṣùgbọ́n ẹni tí ó rán mi láti máa ṣe ìrìbọmi ti sọ fún mi pé ẹni tí mo bá ti rí ẹ̀mí bá sọ̀kalẹ̀ lé lórí tí ó bá ń bá a gbé òun ni ẹni tí ó ń fi ẹ̀mí mímọ́ ṣe ìwẹ̀ mọ́ mo ti rí i mo wá ń jẹ́rìí pé òun ni ọmọ ọlọ́run. ní ọjọ́ kejì bí Jòhánù àti àwọn méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti tún dúró ó tẹjúmọ́ Jésù bí ó ti ń kọjá lọ ó ní. wo ọ̀dọ́ àgùntàn ọlọ́run nígbà tí àwọn ọmọ ẹ̀yìn méjì náà gbọ́ wọ́n tẹ̀lé jésù nígbà tí jésù yí padà tí ó rí wọn tí wọ́n ń tẹ̀lé òun ó bi wọ́n pé. kí ni ẹ̀ ń wá. wọ́n ní. rábì níbo ni ò gbé. ìtumọ̀ rábì ni olùkọ́ni ó ní. ẹ ká lọ ẹ ó sì rí i. wọ́n bá bá a lọ wọ́n rí ibi tí ó ń gbé wọ́n dúró lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ náà nítorí ó ti tó bí nǹkan agogo mẹ́rin ìrọ̀lẹ́ ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jòhánù tí ó tẹ̀lé Jésù ní Áńdérù arákùnrin Símónì Pétérù lẹ́sẹ̀kẹsẹ̀ Áńdérù rí Símónì arákùnrin rẹ̀ ó sọ fún un pé. àwa ti rí Mèsáyà. ìtumọ̀ Mèsáyà ni Kristi ó bá mú un lọ sọ́dọ̀ Jésù Jésù tẹjú mọ́ ọ ó ní ìwọ ni simoni ọmọ johanu kéfà ni a ó máa pè ọ́. ìtumọ̀ kéfà ni àpáta pétérù ni ní èdè gíríkì ní ọjọ́ kejì bí jésù ti fẹ́ máa lọ sí ilẹ̀ gálílì ó rí fílípì ó sọ fún un pé. máa tẹ̀lé mi. ará bẹtisáídà ìlú anderu àti ti pétérù ní filipi. Agílípì wá rí Nàtáníẹ́lì ó wí fún un pé àwa ti rí ẹni tí Mósè kọ nípa rẹ̀ nínú ìwé òfin tí àwọn wòlíì tó kọ nípa rẹ̀ Jésù ọmọ Jósẹ́fù ará Násárẹ́tì. Nàtáníẹ́lì bí i pé ṣé nǹkan rere kan lè ti Násárẹ́tì wá? Fílípì dá a lóhùn pé wá wò ó. Jésù rí Nàtáníẹ́lì bí ó ti ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó sọ nípa rẹ̀ pé wo ọmọlúàbí ọmọ Ísírẹ́lì tí kò ní ẹ̀tàn nínú. Nathanael bi í pé níbo ni o ti mọ̀ mí. Jésù dá a lóhùn pé kí Fílípì tó pè ọ́ nígbà tí o wà ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ mo ti rí ọ. Nathanael wí fún un pé olùkọ́ni ìwọ ni ọmọ Ọlọ́run ìwọ ni ọba Ísírẹ́lì. Jésù wí fún un pé nítorí mo wí fún ọ pé mo rí ọ ní abẹ́ igi ọ̀pọ̀tọ́ ní ó ṣe gbàgbọ́ ìwọ yóò rí ohun tí ó jù yìí lọ. ó tún wí fún un pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹ ò rí ọ̀run tí yóò pínyà ẹ ò wá rí àwọn áńgẹ́lì ọlọ́run tí wọ́n ó máa gòkè tí wọ́n ó tún máa sọ̀kalẹ̀ sórí ọmọ ènìyàn